yo all of my people ẹ̀yin tèmi nílé lóko ẹ̀yin olólùfẹ́ wa ẹ wo ewé adẹ́rùn ipò ṣonú ìdààmú ìlọrin tí gbogbo yín mọ̀ sí ọmọge oríta ẹ wo ẹ bá wo sinimá yìí èmi wá nú sinimá yẹn mo dẹ̀ jẹ̀yà púpọ̀ gan nínú sinimá yẹn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. ẹ lè rí eré ìwò lórí Ìgbà Ìwáṣẹ̀ TV àti GSM Drama TV Adùn Àṣà Yorùbá ẹ máa rí wò lórí YouTube ẹ subscribe sí channel yìí náà yé yé yé irọ́ o alákan tá a ṣe nínú ẹ nìyẹn ẹ like fídíò yẹn drop comment yín sí comment section a nífẹ̀ẹ́ yín a nífẹ̀ẹ́ yín ẹ ṣé gan ẹ ṣé gan ẹgbẹ́ àwa náà débẹ̀ ẹ jẹ́ káwọn èèyàn náà mọ̀ àwa náà ẹ sọ àwa náà di star ẹ ṣé torí ẹ ṣé ẹ ṣé gan ẹ ṣé gan thank you so much we love you.